الحمد لله وله الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó yọ̀nda fún èmi àti ẹ̀yin láti kí wọn tààrọ̀ ìní jama ọlọ́n kó gbà ní bàdà ní a sọ nípa àsìkò ẹ̀ pé èyí tí ó dáa jù tó lọ́lá jù tó tẹ̀sùnwọ̀n jù tó lóore jù ní àsìkò tá a máa yan sàájù òní ká ti sùn káwá jí ní ìdá kẹta òru tó kàn yìí òru sí mẹ́ta she last one third ìdám ìlàbá tó kàn ìnínú òru olóbámu ló dáa jù lólóore jù àmọ́ tí èèyàn bá ti ní òru èkejì tàbí ìpín àkọ́kọ́ ní òru làbá sẹ́yìn eléyìí a sọ̀rọ̀ nípa ìta tó ṣáájú ilé a sọ̀rọ̀ nípa òǹkà ìrun òru sáka ní kò sí tahadid pèdéke kan látọ̀dọ̀ ànábì látorí ànábì pé iye báyìí ṣùgbọ́n ìṣesí ànábì bó ṣe èèyàn ni pé ànábì kìí kéjú mọ́kànlá lọ lóru tàbí mẹ́tàlá nínú oorun tá a máa jí kí lóru ọ̀kanú rẹ̀ ní sáǹsì ní àlèwìtò wítìrì ìyàtọ̀ tó wà láàrin wọn àti tàájúdì tàbí ibi tí wọ́n ti yàtọ̀ ò ní ilé wútìrí ń tẹ̀ a lè kí òun láì tí ń sùn tàbá kí ìṣá ìtàn a kì í wútìrí ìgbàláyé sì wà fún wa ká sùn tàbá jí lóòrùn káàkì ṣùgbọ́n tàájú òun tiẹ̀ èèyàn máa dìde ní lẹ́yìn tó fi sùn tí ó kìí sọ méjèèjì papọ̀ níbi pé àájì dìde kí wọn lóòrùn ìyàtọ̀ wọn ni pé tàájúdì yóò kọ́ sùn yóò wá jí ṣùgbọ́n wítì alèkí náà ṣáájú kí a tó sùn gbogbo yé wa díẹ̀ alábíwá Muhammad sallallahu alaihi wa sallam mójú tó ìrun wa safaron hadron wa safaron ànábì bá wà nílé tí ò lọ bí kan kò yí pa ìrun wítìrì jẹ bó wà lórí ìrìn àjò kì í pa jẹ nínú nǹkan tí abẹ́ká mọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé inna Allaha qad amadakum amadakum bisolaatin hiya khayrun lakum min humuri na'am وهي للوتر جعل الله لكم فيما بين صلاة العشاء إلى طلوع الفجر ní àsìkò tí mo sọ yìí àsìkò ẹ̀ ẹ̀rí ẹ̀ ni ọ̀rọ̀ táwọn ẹbí sọ́wọ́ àmúṣúná àgbèdá ọ̀dọ̀ tèmíìrì yìí Sheikh Albani sọ kó sọ yìí ọlálàáfíà yàtọ̀ sí gbólóhùn khairun lakum min humuri na'am ìdí ni ẹ̀mí ní tú khairun lakum min humuri na'am yìí àbí kí n sọ kí n tú kí wá ṣàlàyé náà lórí ẹ̀ àmẹ́bì ní dájúdájú Allah ṣe ẹlẹ́dàá yín àmẹ́bì ò sọ pé tí ṣe ẹlẹ́dàá O ó kàn sọ pé inna Allah dájúdájú Allah kọ́dí amẹ́dàkùn bí sọ̀láàtì fi hiya khairun lakum min humuri ma'am ọlọ́run bá ti fún yín ní kan tó lóore fún yí ju ràkúnmí aláwọ̀ yìí lọ ṣùgbọ́n àwọn àfáà Sheikh al ní èyí tó wọ ọ̀rọ̀ yẹn tó lóore fún ju ràkúnmí aláwọ̀ yìí yẹn gbé ọ̀rọ̀ yẹn ò lálàáfíà ìtó lálàáfíà pé ọlọ́run fún ní ìran kan wítìrì ó ní wítìrì jàálà sọ́lá ọlọ́run in tí ó mọ̀ wà láàrin ìrìn ìṣáì ilẹ̀ tó lọ́rẹ̀ ìfàjìrí títí dìgbà sí alfàjìrí báyọ̀ gbogbogbòdíé báwo wá láti máa kí ìrun yìí jẹ́bí ìrun ṣúgbò ìta kí ní ìpín ó bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar báńkì ní kábára tàbí tó sọ di àìtọ́ àyàfi ń bá rẹ̀ rí pé báyìí wọ́n ṣe ń ṣe bàbá lè ṣe ìlànà mi ní tahrimu sọ́lá àtàkìdè bàbá mú bí wá sálámọ̀ àti bí ẹn tá sílẹ̀ ní ẹ̀ta ha àtòsílẹ̀ ẹ̀wọ́n tó wá jẹ́ Allahu akbar lẹ́yìn ákàdù áwùlì ìsìsà àdúrà tí a fi máa ń ṣí ìrù lónìí ní ká mọ̀ bẹ́ẹ̀ tàbí bàbá mọ̀ púpọ̀ ẹ̀ àkàílẹ̀ e nígbà ní ìgbà ní àtìkẹ̀lẹ̀ e. Allahumma Allahumma ba'idi bayni wa bayna khatayaya kama ba'adta bayna àti bẹ́ẹ̀ lọ́ṣà lẹ́yìn a ṣe ìtìáàbà a'udhu billahi samil alim minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi basmala bismillahir rahmanir rahim awaka yóò kò fàájà tí bàbá ṣe ń kí sí wù ẹ̀fẹ́ rákà méjì ní àrí báwo la ṣe ń kí wítìrì alákọ̀ọ́kọ́ ọ̀nà tá a lè gbà kí ni alẹ́wẹ́tìrò bìrọ̀kà àti wáhìdà rákà ẹyọ kan dóńdó rákà kan péré yẹn ló gbajúmọ̀ jù táwọn èèyàn máa ń kí lọ́dọ̀ wa ń bí sábà ti kí ṣáìtàn ẹ̀rí fáwọn èèyàn ó dìde wọn láwọn fẹ́ kí ṣáfì ní kiri ó kí rákà méjì wọ́n sálámà wọ́n wà kí ẹyọ kan lé lórí èyí táwọn pè ní ṣáàfì yẹn mẹ́fìlà aráka méjì kan ti wà lẹ́yìn ìṣá ìtẹ́lẹ̀ mẹ́fìlà aráka méjì yẹn tàbá ti tán àlè àwà kí wíìtì ẹyọ kan lè ṣùgbọ́n àwọn èèyàn wa tó ń yan mẹ́fìlà wíìtì ní aráka méjì kan ó fẹ́ ẹyọ kan lé lórí a lè sọ pé kì í ṣe báwọn gbàdérò lélẹ́yìn èyí tí wọ́n gbà lérò ní oríwìtì ní rákà mẹ́ta táàkì rákà méjì táàkì àtàyà tá sàlámà táwàdì ẹyọ kan sí ìyẹn ni wọ́n gbà lérò ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo ìyẹn lè ti lẹ́ni tó yanná sí láẹ̀yìn ìṣáì tí kì í ṣe ara wítìrì rárá ìpé ìṣáì táwọn òyìn ní nọ́sílà rákà méjì kì í gẹ́gẹ́ bó ṣe ní náfílà aráka méjì náà ṣáájú ká tó kí ṣáì tí wọ́n bá ti pèrún ìṣáì yẹn àlàkólé hàlù torí náà ọ̀kan nìyẹn nínú ọ̀nà tá à ń gbà kí èèyàn ó kíráka ẹyọ kan yóò kà sọ́rọ́tù fáàtìà àti tó bá rọ̀ ọlọ́run nínú kíni nínú àlùkùránì èèyàn ó rùkú yóò forí balẹ̀ lẹ́ẹ̀mejì yóò ṣe tashahud táwọn bàbá máa ń pè látàáyá yóò wá sálámà àrábìnrin àlèwétòrò akàátùn ní áàfìlẹ̀ wọ́n sì rí rákà ẹyọ kan ní ìkẹyìn òru eléyìí tó máa ń sábà jẹ́ nǹkan àwọn tó bá ń yan sàájì mọ́sùmọ̀ mẹ́sùmọ̀ gẹ́gẹ́ sọ tẹ́lẹ̀ bí rákà méjì méjì ìbánu mi tẹ bá ń kí méjì ẹ̀sálámà ẹ̀tún kí méjì tẹ bá ń rò pé àlùfájà rí mà fẹ́ yọ ilẹ̀ mà fẹ́ mọ̀ ẹ̀wà tí ẹ̀yọ kan lé lórí yẹn nìyẹn ọ̀nà kejì alìwítúrò ìsàlásì rakaán wàhúwà lè àkùsàr ṣìyó à kákí wítìrí pẹ̀lú rákà mẹ́ta òun ló gbajúmọ̀ jù táwọn èèyàn máa ń kí ìròyìn méjì ló wà fún ọ̀nà méjìlá lè gbà kí wíkì rákà mẹ́ta alákọ̀ọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá sọ pé òun ló lọ́lá jù á kí rákà méjì kò ní kọ́ ọmọ kankan nù bàbá fásitì àka súrà tó rọ̀ wá lọ́rùn àbí ẹlẹ́ẹ̀kejì á ṣe bẹ́ẹ̀ á ṣàtàyà á kiri. a tún wá kíráka ẹ̀yọ̀kan lè lórí ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a lè gbà kí ó ní a kì í ráka mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ni tí ò ní jókòó àtáyá nígbà tá a bá kí ráka méjì tán yẹn pé mẹ́ta yẹn ọwọ́ kan láàmú wá. Allahu Akbar àkọ́kọ́ àkọ́kọ́ àforíbalẹ̀ lẹ́ẹ̀kejì Allahu Akbar àdìdì àtúnlọ foríbalẹ̀ lẹ́ẹ̀kejì Allahu Akbar náà ro àdíjókòó ṣàtàyà kankan jẹ́ pé mẹ́ta ńlá mú wá lẹ́ẹ̀kan náà gbọ́rùgbó díẹ̀ èèyàn wítìrí kan ni ṣùgbọ́n tá a bá lọ jókòó lẹ́yìn méjì tá ṣàtàyà tá sálámà ó ti jọ ìrun mọ́gíríbì ó ṣe kí ni ó ti jọ ìran mọ́gírígì ànábìwá Muhammad sallallahu alaihi wasallam sì fún wa ká kí ní tó fara jọ a ṣe tashahud mọ́sẹ̀ látàyà àdí sálámà wà dìde àti kí wítìrì bẹ́ẹ̀ nínú ká lẹ́yìn rákàtì ká ṣe tashahud káwá sálámà káṣẹ̀wá dìde ká tún bẹ̀rẹ̀ láti ẹyọ kan sí i tàbí ká kúkú kí mẹ́tẹ̀ẹ̀ta ní ọ̀wọ́ kan ọ̀nà kẹta alwitro bi khamsin aw sab'i rak'at a lè kí wítìrí kó jẹ́ rákà márùn-ún rákà mélòó pé rákà márùn-ún tàbí méjì ẹ jẹ́ ṣe kẹta wítìrí pẹ̀lú rákà márùn-ún èyàn ó kí rákà márùn-ún yẹn lọ́wọ́ kan náà gbáàdé kí mẹ́ta lọ́wọ́ kan yìí á kì í á kì í mára àrùn yẹn ní ọwọ́ kan bàbá tí wàá kí tó àdìdí láka ẹlẹ́ẹ̀karùn tó pé á jókòó á sì tẹ̀sà òdì á sì sàlámà á jókòó á sì gíní á sì tẹ̀sà òdì á sàlámà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin láka méje méjèèjì yẹn náà ọwọ́ kan náà láàmú wa kò ní sí tàṣà òsì táǹpẹ̀ látàyà kankan tó bá ti pé méje ẹlẹ́ẹ̀kejì yẹn á jókòó á sì tàṣà òsì á sàlámà gbòrògbòdìé ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún àlèwítòrò bíi tí fún ìràkà wítìrí pẹ̀lú rákà mẹ́sàn-án bá a ṣe ń kí yẹn ni pé èyí ó kí rákà mẹ́jọ lọ́wọ́ kan náà èèyàn ní ṣe àtáyà kankan nu méjèèjọ òun yóò kíra ká mẹ́jọ tó bá ti wá pé ẹlẹ́ẹ̀kẹjọ á jókòó gbogbo díẹ̀ á wá ṣe tàṣáhù tá a máa ń pè látàrí àyà yẹn àní sálámà tàbá kíra ká méjì àní jókòó ṣàtàyà á ṣàkíbà ní èjì ẹ̀fà ẹ̀rin àrún ẹ̀fà èjì ẹlẹ́ẹ̀kẹjọ á wá a ṣe àtayá tàṣáhùd gangan ló kọ rẹ̀ àwọn bàbá ní ọmọ pè látàyà kò lè yá hàn àtàyà tù lè la hàn tòróró ilẹ̀ ló ní ìdíyẹmọ́ kan gan nù tàṣáhùd àtàyà tù lè la àtàǹkì yá tù lè ẹ̀lẹ́gbẹ̀ àfáà kan ló sọ fún wa wọ́n lọ ṣe interview fáwọn tí wọ́n fẹ́ lọ alájọ́ fẹ́ lọ hajj àwọn alálàájì wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu tó fẹ́ ẹ̀mọ̀ nípa ẹ̀sìn ìyá ẹ̀kà táyá fún wa yàrá àtàrí ìyáàtú lèèlà àtàkì ìyáàtú lèèlà ìtẹ́ olúwa lèèlà ìjẹ olúwa lọ́lọ́bà mọ̀hánmà lèèlà bàbá fàtímà lèèlà àtà ìyáàtú sálàwàtú lèèlà oníkàtà nígbé ń ká náà rúnnù bàbá ayé àti ẹ̀mí ọlọ́ọ̀gbẹ́sà náà

àwà sálámà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà alìwítìrú bí ìhìdá aṣọ́ àwọ̀sàlásà aṣọ́rọ̀ ràkà àtọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹfà kákíwítìrí pẹ̀lú rákà mọ́kànlá òní tó borí tàbí tó gbajúmọ̀ jù nínú ṣe ànájúwà Muhammad ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kìrákà mélòó yóò kìrákà mẹ́wàá ní méjì méjì yóò kìrákà mélòó mẹ́wàá ní mélòó mélòó méjì méjì méjì méjì tó ń kí yẹn yóò mọ̀ sálámù ẹ̀fà ìpín sálámù láti méjì níjà sálámù yóò fi méjì yóò ṣàtàyà yóò sàlámà yóò fi méjì yóò ṣàtàyà yóò sàlámà ó di mẹ́fà yóò fi méjì yóò ṣàtàyà yóò sàlámà ó di mẹ́jọ yóò fi méjì yóò ṣàtàyà yóò sàlámà ó di mẹ́wàá yóò wá dìde ní ẹlẹ́ẹ̀kọkànlá yóò wá kí ẹyọ kan lé lórí gbogbo díẹ̀ yóò wá kí ẹyọ kan lé lórí tàbí mẹ́ta là ń gbà ní méjì méjì méjì lọ́nà mẹ́fà báyìí yóò akẹ́rì ọ̀kan lé lórí ẹ̀mọ́gbàgbé gbogbo ìran wọn yìí tàpẹ̀ ní wítìrì yìí kiri yàtọ̀ tó wà láàrin wọn àti tàájì a lè mọ́ sí ìsù lẹ́yìn iṣẹ́ ìkákì a sì lè ti sùn kájí lóru kákì bàbá jí lóru kákì yẹn ó di kí nìyẹn tàájì tá a bá kí ká tó sùn lẹ́yìn iṣẹ́ kò ní jẹ́ orúkọ tààjù yóò wọ́n jẹ́ kiri níkiri nìkan lọ́ta bá kí lóòrùn yóò wọ́n jẹ́ tààjù yóò tún wọ́n jẹ́ níkiri papọ̀ ní mọ̀ bóyá yóò wá díẹ̀ ọlọ́run kú ṣàánú wa lóńtorí náà àwọn ọ̀nà tá à ń gbà kiri kò sẹ́nìkan wá ń béèrè pé báwo la ṣe lè yan tààjù ètò rọrùn jù kí méjì sálámà kí méjì sálámà sí méjì sálámà tó bá rí kí àtìbà sájàrí mẹ́yọ tàbó rẹ̀ ọ kẹyọ kan lè lórí kí ló àǹfà tó jẹ́ pé a lè kí ká tó sùn a sì lè kí ìgbà tàbá jí tó bá rí pé àwọn tí wọ́n bá mọ̀ fáwọn èyí jí lóru ìyànná fìlà jẹun tó bá ti kíṣà ìtàn ni wọ́n kì í ti wọn ìyẹn ló gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn bàbá wọn bá fi lè kí ìṣà ìbáyìí kálukú dìde àwọn mọ́ṣáláṣí ní ìjàmọ́ ọ̀dọ́ ni wọ́n tún kí wọ́n bá ti sálámọ̀ ìṣà ìtàn tí wọ́n ń fa tẹ̀sùbá ẹmọ tí yorùbá ń pè ní tẹ̀sùbá fa ẹ̀ṣẹ̀ pé ṣùgbọ́n àwọn ẹlẹ́yìn mẹ́tàlélọ́gbà lẹ́yìn mẹ́tàlá aláàbẹ̀ lẹ́gbẹ́ súnà ànábì gan-an ìka ọwọ́ lànábì máa ń ká ànábì ìfatẹ̀sùbá sallallahu alaihi wasallam ànábì ò ní tẹ̀sùbá kankan tó máa ń ọwọ́ ni ànábì ń kà tó fi lọ́nà tánàbí ń gbà ka ọwọ́ náà ti ṣàlàyé àgbé tàbáwò ìka kan ó pín sí mẹ́ta àbí tàbá mú àtàǹpàkò fọ́ọ̀mù tàbí ń ka àwọn ìka mẹ́ta mẹ́ta àwọn ẹ̀rì pé gbà tàbá fi ka lórí àtàǹpàkò tá wá fi ìka tá fi ń lábẹ̀ tàbí jù tá fi ka ti àtàǹpàkò yóò pé mẹ́ẹ̀ẹ́dógún àbí ànábì kì í kà Bẹ́ẹ̀ sọ́lá ànábì ṣe ń kà. ìka márùn-ún ìlànà bí máa ń kà nípa títẹ̀ wá sísàlẹ̀ yóò bẹ̀rẹ̀ lórí ọmọdé yóò fà wálẹ̀ inú ìṣọwọ́ sí ní òbí ọmọ àpèjú èmú fún fún wa ní ẹlẹ́ẹ̀kejì ṣùhánàlá ṣùhánàlá ṣùhánàlá ṣùhánàlá yóò máa tẹ àwọn ká yóò yóò jẹ márùn yẹn odidi ọwọ yẹn lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́fà yóò ka mẹ́ta lé gbájẹ mẹ́rìnlélọ́gbọ̀n lábẹ́ẹ̀ka onínú ọ̀nà tá ń gbà ka àwọn tẹ̀sbí tahmid àti ati tó wà lẹ́yìn ìran nínú ọ̀nà tá ń gbà ka ṣùgbọ́n láì tàbí kiri mẹ́tàlélọ́gbọ̀n ní jẹ́rẹ̀ alihamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n aláàgbárí mẹ́tàlélọ́gbọ̀n ọ̀nà kan nìyẹn ti ju subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n aláàgbá mẹ́rìnlélọ́gbọ̀n 34 oníjẹ́ 33 ọ̀nà ní subhanallah mẹ́ẹ̀dọ́gbọ̀n 25 alhamdulillah 25 aláàgbá 25 ọ̀nà ní ìdúnyẹn ọ̀nà ní mẹ́wàá péré subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá aláàgbá mẹ́wàá ọ̀nà tàbí ó tún sì kan ní sọ ìlú sí ìṣúná ní òsí ìwò bóyá ìwáyà yẹn bóyá láti yẹn bóyá ó wà ṣáádà ló wà máa pè ìyẹn 15-15 hádà wà ọlọ́run kún fún alágbòsí bí ọ̀rọ̀ rẹ̀ so ẹ̀yìn iṣẹ́ tí ó bá dìmọ̀ pé ò ní jíyan lọ́fílà lóru kí ó sì rí kó tó sùn alálẹ̀ àkọ́lì tó wá kéré ó ti rẹ̀ ọ́ àbó orojú láti oró kan kó ṣe kí kò máa lọ tàbí kó kí mẹ́ta méjì sálámà kíkan sí tàbí mẹ́ta lọ́wọ́ kan ṣe tàṣà sálámà àtàwọn ọ̀nà yòókù lọ́bí ẹ̀ bá mọ̀ kó òun ó jí lóòrù nànáfílà kò ní kí wítìrí kankan lẹ́yìn ìṣá nànáfílà ìṣá náà ni ó kàn yàn rákà méjì tó bá ẹran tá à ń sọ láti ìjọ ìtòsọ́nà yẹn kankan mẹ́rọ kò sí èdè èèyàn sílẹ̀ bẹ́ẹ̀ tí ó jẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run èdè èèyàn lè sílẹ̀ tí ó lè gbé èèyàn wọ ọ̀nà tó ń jẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní irun àṣùgbù ìta zuri tọ̀sán asri ìrọ̀lẹ́ magri àṣálẹ́ ìṣáì alẹ́ èèyàn éfè ìrun sí é òhùn ní tó bá ti kí èyí ti mùsùlùmí aláàdù lẹ́yìn bẹ́yìn náà wà bẹ́yìn náà ó mú sọ́lá wà mẹ́nà kọ́mọ́ àdéhùn laarin awa bẹ láàrin àwọn àtàwọn tèfèrí tó di mùsùlùmí ní ìrun kíkí ẹ bá gbẹ̀rún tó gbẹ́sìn dúró ẹ tó bá wó ìrun ti wó ẹ̀sìn rọ́ọ̀sùlẹ̀ amúrí alìsílám rọ́ọ̀sùlẹ̀ amúrí alìsílám wà bí wàtúnsà aljihad ọlọ́gbọ́n sáàtọ̀ àná wa ibẹ̀ ní ìyẹn ṣe rí nìyẹn tó wá lẹ́yìn tó ní ìbéèrè kan àbí méjì adam alekun sọ́rọ̀ àti àgbà ẹ̀yà báwọn ilé ìgbọ́n ṣe máa ń ṣe ọdún wọn yẹn òkè ọ̀rọ̀ wọn gan ti dàrú àná ni mo tún ráhùn eégún méjì ní káàrẹ̀ òun àti bí wọ́n léégún ti kú ni toríjò ní ni wọ́n pọ̀ ní títí káàkiri ilẹ̀ wọ́n eégún tó bá rẹ̀ sí kú ó tún dọdún ní ìbọ̀ mo rò pé wọ́n rówó gbà díẹ̀ lọ́dún yìí wọ́n tún tọrọ owó kiri wọ́n wá jókòó sí iwájú ilé ìjẹ́ kọ́mọ̀ dájú wọn kọ́mọ̀ ṣe kan eh. bọ́tá àjókòó sí iwájú ilé kọ́mọ̀ gba tẹ́kùn díẹ̀ eh. ṣé ó dá tàbí kò dá ṣe gun bá jáde eh. ah. wọ́n tọ́lọ̀ fún fún alágbọ̀yọ́ rẹ̀ àwọn eégún jáde àwọn ń ṣe eégún tiwọn ọdọọdún ni a máa ṣe wọ́n gbẹ́kùú wọ̀ oríṣiríṣi àwọn eégún jáde wọn lọ èèyàn wá wà wájú ìpa àti ẹ̀ṣẹ̀rẹ́ ìsìláàmù ni ó wọlé ìwọ́n jókòó wájú ilé ti ẹni eléégún náà wọn kọjá sí ẹ̀ nǹkan tó kàn lè ṣẹlẹ̀ ni pé sáàgbé sáà tó gbé wa jáde ni pé a fẹ́ wo ara àwọn eégún ògbégún ẹ̀ ṣe jẹ́ pé ah ó tún pe àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ah! àwọn èèyàn jó sáà wọn gan lọ́ba ń fún lówó léèsì yẹn ọ̀tọ̀ ṣùgbá máa wà mọ́sí bí táwọn ní ó jáde báwọn tó kò sí ìsìnkú èròǹgbà tí wà táwà ti jáde kì í ti bá fẹ́ wu eégún èèyàn sì lè wo eégún gan kó mọ́ kì í ṣe lọ́hùn kó mọ́ bọ́ fẹ́ṣẹ̀ ó dá lórí kí ni ìdìbò ti fẹ́ wu eégún yẹn gan ṣùgbọ́n kò yẹ ká mọ ẹ̀ńkọ́rẹ́jì àwọn ọmọ wa irú èmi ń sìn ìgbà tí mo dé ní mo dìídì wo àwọn eégún àwọn eégún yẹn mo fẹ́ mọ̀ wọn àníwá ìlú àwọn eégún òwò ni wọ́n ń pè lókè èwo ló yọ owó yìí èwo lẹ́nu ẹ̀ kí ni kí ni gbogbo àwọn torí mo ní bùkátà sí kí n nímọ̀ nípa ẹ̀ tí máa ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn that is my own. ìgbàanú adẹ̀fẹ́ wo ṣe pé mo lọ jà lọ́dún láàrin wọn kankan ẹni tí mo dúró mọ́ọ̀sì ní èèyàn òòlù ní gáràjì náà tó bá dúró mọ́ọ̀sì òòlù So things like that. So mo ké gàrà mú yẹn wá ṣókí díẹ̀ ní aspect wọlá àìlẹ̀. So àwọn kan wà sí àwọn eégún ẹlẹ́gba eégún ọlọ́rẹ́ táwọn yóò lọ máa dẹ wọ́n ní ẹni pé tí wọ́n lọ máa fi wọ́n ṣe ẹ̀yẹ́ kí wọ́n bá lè lé wọn gbogbo ẹ̀yẹ́ sára ẹ̀sìn wa ní tó ń ṣe yẹ nínú ṣàárìrù dín ti wọn àwọn àrísàmì ẹ̀sìn wọn náà làwọn nǹkan yẹn òun bá wọn gbé ẹ̀sìn wọn lárugẹ nìyẹn pòrògbódìé èèyàn bá wọn gbẹ́sìn wọn lárugẹ ọ̀rẹ́ ìwọ náà bá eégún lé ẹ káàkiri wọn áńtà mi ni fún ìwọ náà ti dára bóòtù ẹ̀gbẹ́ eégún náà kó ṣàánú wọn. ẹlẹ́kejì ni pé dára wọn tá a sọ wọn ò sọ pé yóò wá wẹ̀ kó ti di kèfèrí o torí ìgbàgbọ́ rẹ̀ ni pé eégún ẹbọ ni ẹ̀ńtà ń sọ ó gbà pé ẹbọ ni kì í bá wọn gbé eégún ṣùgbọ́n kan wò pé òun fẹ́ ó kàn ti ré ń jẹ ẹni yẹn kò sí ìdí kèfèrí kó kúrò ní ìsìláàmù mẹ́lẹ́ṣẹ̀ ni torí pé bí wọ́n ṣe yẹn ló bá wọn gbé lárugẹ ṣùgbọ́n ewu tó wà ń bẹ̀ ni pé tó bá bẹ̀rẹ̀ tó bá yá kìíní yẹn ó kò sí lọ́kàn kò ní ra burú kankan nínú ó súnmọ́ tó padà bí gbèsè rí torí kò ní ra burú ń bẹ̀ kódà yóò mọ retí ọdún tí ó tún jáde táwọn ó tún jọ sáré tó ó lè padà sọ di kèfèrí torí pé yóò padà nípa lórí ẹ̀mí ẹ̀ hábọ̀ ọlọ́ọ̀gá láàdà náà ẹlẹ́gbẹ̀ẹ́ kódà bí ẹni bá àwọn kírísítẹ́nì lọ chọ́ọ̀chì fún kórè ìkórè tẹ́ máa ṣe ń ṣọ́ọ̀ṣì yẹn ọ̀rẹ́ ò tẹ̀lé lọ ọdún tó bọ̀ tí èèyàn bá ṣọ́ra tàbí òun bá wọn lọ ṣọ́ọ̀ṣì fáwọn oríṣiríṣi tí èèyàn bá ṣọ́ra tó bá yá èèyàn ò ní gbà pé ẹ̀sìn yẹn àná ni èèyàn mọ̀ ọpọlọ náà làwọn náà ṣe kéde ni wọ́n ń sùn yóò gbìyànjú kékeré lọ́lọ́run sọ pé làkúndínú ẹ̀sìn yín fún yín tèmi fún mi ẹlẹ́dẹ̀dẹ̀ ní pé ìgbà tí wọ́n sí Musa alẹ́sàlám àwọn kan ní ìyàwó ìyàwó àwọn kan ní ọmọ ìyàwó ìlú ìlú ìlọ́sí àrin yẹ wákà mara ìjọba ájú ẹni tó kọ́kọ́ rí yẹ kí ni àǹfààní ẹ̀ nínú ẹ̀sìn ìyàwó fìràhàn ló kọ́kọ́ rí ọmọ ọ̀dọ̀ ìyàwó fìràhàn ló kọ́kọ́ rí àbí fìràhàn gangan fún rẹ̀ ló kọ́kọ́ rí àǹfààní kílẹ̀ ti ṣe látara ẹ̀ irú àwọn nǹkan wọ̀nyí olóhun jẹ́ ìyàlẹ́nu ńlá fún mi ti bá rí àwọn àfáàndì tẹ̀sí àwọn tí ó wúlò fáwọn èèyàn tí ó jẹ́ kẹ́sìn òye wọn wọn ò ní ṣàlàyé

àwọn nǹkan wọ̀nyẹn àwọn èèyàn máa ń fẹ́ bá sì gidi nínú tẹ̀sí bẹ́ẹ̀ sì ni ta fẹ́ lò nínú ìtàn yẹn òun wípé ọlọ́run ọba àlejò ọlá ní ìkápá lórí gbogbo ẹ̀dá pátápátá tó lọ́n bá bẹ̀rẹ̀ ṣe kò sẹ́ni tó lè dá dúró kò sẹ́ni tó lè dá padà. Fìrìhàn kò fẹ́ rí àwọn bàmí Ísírẹ́lì kò fẹ́ rí wọn sójú àbí ìgbà tí ò fẹ́ rí wọn sójú yẹn ń pa ọmọkùnrin wọn tẹ́wọ́lọ́ ti sọ ọdún sọ́rọ́tù bákọ́rọ̀ ẹ́ ọlọ́run ni ẹ̀yin bà ní ìsìrọ̀yìn bàlá ọ̀nà mìírànfíkùn àbí àdánwò ńlá lélẹ́yìn yà sáà tí ó nà nìsá àkùnjì ó ń dá àwọn ọmọ yín lóbìnrin ó ń dá wọn sí tó sì ń bàbá ni pa àwọn ọmọ yín ọkùnrin ó ń pa wọn wà fi dáàlì kún bàlá omi rọ́pì kún àbì nínú eléyìí <clears throat> bàlá àdánwò ńlá ni ní rọ́pì kún látọ̀dọ̀ olúwa yín àbí tó tóbi ọlọ́run ṣàánú wa. ẹgbọ́n tó nà ń sọnù sọ́rọ̀ ti tọ̀ ha ọlọ́ni wọ́n làkọ́rí mọ̀ náà àlíkà náà ọ̀tọ̀ tó kọ̀rọ̀ ọlọ́run bá nàbí Musa sọ̀rọ̀ ní gbogbo sẹ́yìn ni ní àyà 37 sọ́rọ̀ ti tọ̀ ha nígbà tọ́lọ́run Musa ní iṣẹ́ ni ọlọ́run ti ṣàánú rẹ ní lẹ́ẹ̀kan sí kìí ṣe ilé nìkan lọ́lọ́run ṣàánú rẹ bí nígbà tí awọ àìná ìlà oníkà mọ́ yóò ha nígbà tá a ránṣẹ́ sí ìyá rẹ̀ ní nǹkan tá a fi ránṣẹ́ sí kí nìkan náà anekudi fíì fìtábùt wákìdì fíì fìlìyàmì mú sáà ọmọ ọwọ́ rẹ̀ yẹn ti sínú àpótí àpótí náà pẹ̀lú tábù àpótí yẹn lọ gbé sínú omi fàlìyúnkì ìgbìyàmù kí omi yẹn kó lè gbé àpótí yẹn bìsáàhì sí èkúté tàbí èkúté tẹ́lẹ́gbẹ̀bì odò yà kúrù yóò gbé àpótí yẹn àdúnwó lé ọ̀pá àtẹ̀yí ọ̀pá àtọ̀lọ́hùn wàá dùn wò láhùn àti ọ̀tá tiẹ̀. wàlẹ̀kẹ́yìntù àríkà mahabbata minni mo wá dá ìfẹ́ kan bù ọ́ látọ̀dọ̀ ìyẹn lọ́n gbàgbà wàlẹ̀ tó súnmọ́ àlà àìní nígbà àárọ̀ kò lè máa gbé kò lè máa ṣe lábẹ́ kiri ìṣàkóso wa lábẹ́ ọlọ́run ní abẹ́ ojú òun ó máa wọ̀ ẹ́ báyìí ó ní ìtẹ́mṣì òkúka nígbàtí àǹtí rẹ̀ ọmọ ìyá ẹ̀ lóbìnrin tó ń lọ ń jẹ ó ń fi sáìtẹ̀ ní kí lórúkọ ẹ̀ àpótí fatakúlù tó wá ń sọ wípé hal ǹjẹ́ àdúgbòkún alàmẹ́ yẹ fúlù ṣé kí n júwe fún ní ẹni tó lè bá yín tọ́jú ọmọ yìí Eh, arábìnrin rẹ̀ yẹn tó ń sọ fún ṣé kí n júwe fún ní ta dákọ̀ ń bẹ̀ àwọn ṣéyàwó ìpìlẹ̀ àwọn sọmọ ọ̀dọ̀ ni wọ́n sápọ̀ ní ṣé kí n ju yín ní ìwé tọ́lọ́run sọ fún wa pé ẹnìkan báyìí ló di àbẹ́nìkan kọ́ ilà àwa dá padà sọ́dọ̀ ìyá kí ó bá lè jẹ́ ìtutù ojú fún ya rẹ̀ kó mọ́ bàá bànújẹ́ kí n tọ́lọ̀ sọ́nà sọ́rọ̀ tó tọ́ hà ní ìfọ̀rọ̀ àpéjì ó tẹ́nìkan wá lọ pé ìyà ẹni tó kọ́rì ní ẹni tó kọ́rì èyí wò lè mú wa nù kùránì sáàmù ló sọ so ìjiyàn yẹn ní ìsìn kò sẹ́nì kankan tó lẹ́yìn pẹ̀lú tọ́lọ̀ wọn bá sọ ń bí Táwa lọ onú súrọ́tù ní ìtọ́nà ti sọ̀rọ̀ rẹ̀. Nípa ọ̀rọ̀ ti rẹ̀ pé mo ò ní mẹ́ńṣẹ̀. Àbí pé bá bẹ̀rẹ̀ tó máa áyà ní ìtọ́nà ti mẹ́ńṣẹ̀ ìlú Bàbá onú Kùránì táàrí ilẹ̀ àwòsún mẹ́sàmẹ́bí sọ. Sàmẹ́bí ò bá ti sọ èyí tó kàn láwọn sọ àbá wọn sọ àbá kan wà táà ń lé ní àbájúlà àbúlá ìbúnà àbá kíndẹ̀ tó lọ́dọ̀ àwọn yẹn àwọn kan wà náà àwọn sàábẹ́ ànábì tí wọ́n gba Islam bí Kab al-Akhbar tẹ̀mínú dárí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàbù ń jẹ́ tẹ̀mínú dárí bẹ́yìn ẹ́ eh, àwọn sàábẹ́ tó yẹ tó wọ́n jẹ́ Christian wọ́n tó gba ìtàn tó gba ìsìlámù àwọn kan jẹ́ júù àwọn júù yàtọ̀ sáwọn kírísítẹ́nì tó tó gba ìsìlámù àwọn ìtàn táwọn pásítọ̀ wọn àtàwọn àlùfáà àwọn ọmọ pa fún wọn pa àwọn ànábì ọlọ́run àwọn ọmọ mú wá tó bá ti rí ayé àkùránì sọ àwọn tó jọ bí kí náà sàbẹ́jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu wọn bí àwọn abúlé náà bá ti bí wa nìyí àtàwọn ní ìbá wọn máa bí kọ́ntẹ̀sì àwọn ẹ̀láńtò ní ìsọ̀lẹ̀yà ọ̀rọ̀ táwọn yẹ̀wú dí sọ ṣùgbọ́n táàrẹ rí fún mẹ́ta ló pín sí ọ̀rọ̀ táwọn yẹ̀wú dí sọ táàrẹ rí fún nínú Kùránì tàbí nínú súnà ìyẹn makbul ẹ̀ẹ̀kejì ọ̀rọ̀ táwọn yẹ̀wú lọ́wọ́

ẹ̀rọ ìbátálà fún àpẹẹrẹ ní aráká márùn-ún méjì nínú ayọ̀ ní ẹni tí ó wá sùn lọ ọlọ́pàá kádàrà tó ní ẹ̀ ẹ̀tọ́ bu ayé ìjẹ́ márùn-ún kò fi òfìyàn mẹ́fà ìjẹ́lẹ̀ wá ní kí ẹ̀ sọ pé kò fi òfìyàn mẹ́fà lóru yẹn náà ẹ̀ ìṣèlú yẹn ìṣèlú bá tí wà tó ìtàríkà ní ṣíṣe sí ànábí sọlọ́lọ́hù láti ìyànná fílà ó máa ń kíráka méjìlá ní àsìkò òdòhà tààmà sásìkò ìyálẹ̀ta Ụlọ òun àbá sọ pé ẹgbẹ́ mọ́kànlá bí máa ń kí ó fi hàn pé méjìlá so ẹni tó bá jẹ́ pé méje ló ń kí mẹ́jọ ní òkì náà apá kan náà bá ṣàlàyé ẹni tó bá ń kí márùn yóò kí mẹ́fà tó bá ń kí mẹ́ta yóò kí mẹ́rin ẹni bá ń kí ẹyọ kan yóò kí méjì kí magrib lẹ́yìn jọmọ́ ó ti ṣáà hmm. ó bá rákà ẹ̀kọ́ ó bá wọ́kí wọ́n ṣe àtàrà ẹ̀tún bèèrè yìí bèèrè ẹ̀rọ kí magrib ní magrib lẹ́yìn jọmọ́ ṣáà wọ́kí wọ́n hmm. àníyàn tó kí magrib ó wá bá rákà ẹ̀kọ́ tó kán ìlú ìjẹ́ráka àkọ́kọ́. ẹjẹ́ tí bẹ̀rẹ̀ mú mú súrọ́pù kọ́sọ̀s ọ̀rọ̀ Músà yẹn ni mo lọ tó wọ́n bẹ̀ bó ti rí lẹ́yẹ̀ sọ̀rọ̀ ní. náà ẹ̀kọ́ tí mo fi bẹ̀rẹ̀ pé ẹ̀kọ́ fẹ́ kí mọ́bílì ó ní wàá bọ́ta kò tó kí ṣá hmm. wà dára kò láti máa ká kí mọ́bílì lẹ́yìn tó mọ́ ṣá hmm. wà ráka ẹ̀ tó ká ẹ̀ nínú ṣá òun ló wá báwọn kí wọ́n ṣàtàyà ọ̀sán lánàá náà báwo la padà kí. ẹnìkan ó fẹ́ kí ìrún Maghrib wọ́n sì ti gbé ìṣá ìtúrú ó wá báraka ẹ̀yọ̀ kan péré nínú ìṣá ọ̀rọ̀ rẹ̀ ò lè ẹ̀yọ̀ kan tó kí nínú ìṣá ìyẹn tó bá mọ́ nìyẹn kí ní àkọ́kọ́ tí ẹ̀ ní Maghrib àwọn tí wọ́n rẹ́ka alákọ̀ọ́kọ́ kí ló kàn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì yóò kà fásíà yóò kà súrọ̀ tí ó jókòó yóò ṣàtàyẹ gẹ́gẹ́ bá ṣe ń ṣe ní Maghrib tó bá ṣe bẹ́ẹ̀ kò ní sálámù yóò wá dìde yóò kí ẹyọ kan sí ẹyọ kan yẹn fájà nìkan yóò kí jẹ́ẹ́jẹ́ yóò ṣàtàrà yóò sálámù níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ láàrin ọ̀sán tó sọ pé fàmọ́ adìrọ́tún fàṣọ́lì wà máa fàátákùn fàtímù èyí tẹ́ bá bá nínú ìrun sọ́ọ̀lù ẹ bá wọn kì í wà máa fa àtàkùn èyí tó bọ́ bẹ́ẹ̀ kìkì yẹn fatimu ẹ pé ìwáyà kan sọ pé fakòdú ẹ̀sán padà wọ̀ ṣáàbà èyí tó wọlé ní tó lálàáfíà ní pé ẹ pé torí náà complete it is not repay látàfẹ́ padà ní ọ̀tọ̀ àásán a fẹ́ pé ìrùn wa mélòó láti wá kí ẹyọ kan mélòó lókù tí ó kù pé méjì báwo la ṣe ń kí á kì bá òun náà la ṣe ń kí ọlọ́run àlẹ́. Wà sẹ́lá. Ẹni tó wá sí yẹn, ó wá fi kù díẹ̀ sí àlùfájà rẹ̀. Ó kí ó rókun. Ayé ẹ̀ náà ló wà náà ẹnìkan wọ́n ń kí òun rákà mọ́kànlá lórí ẹjá rẹ̀ mọ́kànlá ló mọ́ ní ọdí gbogbo òru jọ yẹn aago márùn-ún àbọ̀dẹ̀ ni àlùfájìrì mọ́ jáde. Ìgbà tó máa jí ó jí ní 520. fọ yín ṣe gbogbo 525 yàn sálámà ó ti ṣe tọ́lọ̀ ń ọ̀dá fún ẹjọ́ ẹni tí ẹni tó kí wítìrì lẹ́yìn iṣẹ́ àtúbọ̀ wọ́n ṣe kí iṣẹ́ àtúbọ̀ ló bí ìfẹ́ òkè mẹ́ta tó tún wá dìbò níta ju tí ó tún méjì láti. ọ̀rọ̀ méjì ló wà lórí ẹ̀ ẹnìkan ti kí wítìrì kó tó sùn tó bá tún wá jí lóru ọ̀rọ̀ méjì wọ́n sọ nípa àwọn àfa ẹyọ kan náà ni màá sọ. ọ̀rọ̀ ìfọ̀nà náà mi lè sọ méjèèjì. Ẹni sùúrù. Tí àwọn tó máa ń ṣàlàyé ẹ̀sìn, ó ní, ó ní, tí wá sọ ǹkankan ó nídìí. Fún àpẹẹrẹ ẹ̀sìn, kí ló dé tí mo sọ pé ọ̀nà méjì ni? Ìdí ni pé tí máa sọ ẹyọ kan tí ìsọ ń pọ̀nà méjì ẹlẹ́dẹ́bì kan kẹ́nìkan tó sọ lọ́nà mi. Ẹ̀wà ẹ̀wà ló máa bá jà bí jiyàn ṣùgbọ́n ọ̀nà ẹyọ kan lè nífẹ́ sọ ìfẹ́ confuse yìí tó bá tún yá ṣọ́jọ́ kan nìyẹn máa ń ṣàlàyé ohun ẹ̀sìn èdè ìyẹn ó lò ń tèlé pé tó bá ti wá jí lóru ẹ̀mọ́ kíráka méjì méjì méjì ẹ ti kí wítìrì yín lánàá ẹ lè rí ìdí wítìrì mọ́ so lóru yẹn kì méjì tẹ́bá ti kí méjì tí ò bá sí rẹ̀ yín ẹ̀tún kí méjì sí i tí ò bá sí rẹ̀ yín tàbí ẹ̀tún kí méjì sí i tó bá ti rẹ̀ yín abẹ́ gbogbo ti tó òtó náà ní ẹ̀ ní kí ẹyọ kan lé lórí mọ́ ní ìyẹn sí ń pù fún yín kọ́lọ̀ ń ṣàánú àbẹ̀wọ̀ láàrẹ̀ Sáré fún mọ̀sẹ̀lẹ̀. Ẹjọ́ tó tó tọ́ sí ọmọ ìlú tó ń kẹrù tó yẹ rẹ̀ tó ń kẹrù. Ó dìde, kó lọ sí ìlú kejì, kó lò lọ bá wọn, èso àbúlọ̀ bá wọn jẹ́ ìjẹ̀kùn àwọn ìjẹ́ ó lẹ́tọ̀ fún mùsùlùmí gidi láti rìnrìn àjò láti lọ wo eégún nílùú kejì tó bá jẹ́ ipé ó lọ wo eégún yẹn ẹmọ̀pọ̀ ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ ni pé kò lẹ́tọ̀ọ́ torí pé ìta sọ lẹ́ẹ̀kan yẹn ló ti yọjú yẹn ó ti nífẹ̀ẹ́ kìíní Ànábìsì ni almaru ma'a man ahabba. Ìwọ àtàwọn tó nífẹ̀ẹ́ sí lájọ gbé yìí nìlé lójú àti àwọn. Gbogbo ìwọ àtẹ́ tó nífẹ̀ẹ́ sí lájọ sí kí ni àjọ gbé yìí nìlé lójú àti àwọn. Fún àpẹẹrẹ ń sìn, àwọn eégún kan wà ní ìlú kan. wọ́n máa ń wú ẹ́ eégún yẹn gbé àwọn ah, fẹ́ràn eégún yẹn ó aráyè lọ wò wọ́n ìjọ táwọn egun bá jí lé ìjọ àlìjáàmù ó bára rẹ̀ láàrin ibì kan náà lẹ́jọ́ lọ ṣàpé kò dé ẹ̀wó bẹ́yẹ kò tó pé kò ráyè lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni pé mọ́kà mọ́kà yí àwọn ẹni ewé kan wà láàyè yẹn bó ṣe ń tàn mọ́ ìyẹn náà ló járí kìí àmọ́ àárín àwọn ìyẹn ló ti dìde oko kan ló wá bèèrè lórí àmòrò ó tó lẹ̀ ránú gbónú gbẹ̀yìn àwọn ló wá bèèrè kánú wọn ló wá bèèrè lọ́wọ́ àná bíbá yìí ẹnìkan níṣẹ́ àwọn ènìyàn àmọ́ kò ráàyè jára pọ̀ mọ́ wọn bóyá torí ibi tó gbé jìnnà ṣùgbọ́n tó wù ní pé kó wà láàrin àwọn ẹni rẹ̀ yẹn ṣùgbọ́n kò ráàyè alẹ́bí tó bá lè já lè fi àmọ́ àárín wọn náà lójú òní sport fi dangerous lójú òní wọ́n wà mú kí n tó máa ń jiyàn lórí Messi àti Ronaldo ewó ló bẹ lọ́n kó gbé ẹdìdé pẹ̀lú ẹ̀nu wọn lójú àríkẹ́ àwọn ẹlòmíì lè parẹ́ ẹlòmíì jiyàn Messi débi wípé ó nífẹ̀ẹ́ Messi gan débi bó nífẹ̀ẹ́ jù ànábì lọ torí tẹ́yìn bá sọ̀rọ̀ ànábì láìda kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n bá mú Messi yóò lè pa ènìyàn gan kèfèrí sì ni Messi tó bá kú nípò tó wà yẹn ọmọ náà direct àbí tó bá gba islam tó kú ní wà á kádà ronaldo tí ẹ pé ronaldo yẹn òun wà ní two bit better na messi sábà fojú ẹ̀sìn wò torí òun ṣe dáadáa òun ní àwọn dáadáa kan wà tó òun ṣe ta lè sọ pé sẹ́sì pẹ̀lú àwọn relief material kankan tó ń fà palẹ̀ sí àwọn wé ara nǹkan tó jẹ́ káwọn fífà báwọn pírẹ́sì àwọn ìfúkẹ́ kórìíra ẹ̀ náà nìyẹn ìgbọ́ ọmọ Portugal jẹ́ àwọn ní relief material àbáwọn Palestinian àkàkà àríjọ́ ìgbé òun máa náwó láti ra relief material fún wọn àgbọ̀ ní ọ̀dọ̀ mercy you understand so ó possible kò jẹ́ báwọn ẹgbẹ́ máa fa hatred ní press àti ní àwọn àjọ olóògbárí bọ́ọ̀dù àgbáláyé ìdàgbà But in court, you know, I don't want to go into political aspect of football But if I don't discuss it, àwọn tó láìsí bọ́ọ̀dù ó tún bẹ̀rẹ̀ oríṣiríṣi ó lẹ́gbẹ́ I will defeat them because àwọn tó àwọn bọ́ọ̀dù òwò àwọn oríṣiríṣi ọ̀gá tó wà nínú but I won't just I don't want to go into that ọ̀rọ̀ àkídà là ń sọ ọ̀rọ̀ bá ṣe sí lọ bọ́ bó kàn ń sọ pé ká mọ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn wọ̀nyẹn tó sọ́jà ẹsẹ̀ débi pé kó máa rí báwa àti so má tó bí o ti parí ọ̀rọ̀ ti oyegun nìyẹn ìjẹ́ṣù ẹ̀rùn pé ní àkókò ń bí ọdún ìjẹ́ṣù ọdún kan tó rí ilẹ̀ ni tó lórí tẹlẹ́nù tọmọdé tàgbà yẹnbá àtàṣájú àtàtẹ̀lé àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtàwọn àfá àtọmọ tí ó gbogbo wọn ni wọ́n jọ ń sọdún ìjẹṣù mẹ́rẹ̀dà kò já ọdún ìjẹṣù ní ọdún ẹbọ tí ò ní ẹja ń bá kàn nínú rẹ̀ tí ọ̀rẹ́ ìgbà téèyàn bá nímọ̀ ó mọ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ilẹ̀ ẹ̀fẹ́ ló lọ sí ìlú kan lọ owó eégún èèyàn lè jẹ́ ìfàṣà ní ìníwádìí ìjìnlẹ̀ èèyàn lè jẹ́ mùsùlùmí kó lọ ìfẹ́ fún bọ̀ mú ní ṣàlàyé ìfẹ́ni tó láìpẹ́ tó jẹ́ ìfàṣà tó bá wá ń ṣàlàyé nípa kìíní yẹn láti fi tọ́ wa sọ́nà ó yé irú ọdún ìjẹ́sù bẹ́ẹ̀ sọ yìí èmi nìbí ṣe ìwádìí lórí ẹ̀ tùkàrẹ́ ìmúṣèwádìí lórí ẹ̀ kí ló bí báwo ni wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ báwo la ṣe ń ṣe lónìí ìgboro báyìí mo find out báwo ni wọ́n ṣe ń ṣe ìjẹ̀ṣù tọwọ́ gbogbo ẹ̀ tó ti máa ń ṣàlàyé mo tún kàwé nípa ìdíjì lọ fún wádìí so tí máa ń sọ kankan lórí ẹni tí ò bá yé lè hajji ṣùgbọ́n máa ṣàlàyé fún máa fún ní àwọn ẹ̀rí máa jẹ́ ìṣó ẹ̀rí tí ò ṣe dìdàmù tí ò ṣe tì sọ̀rọ̀ tí ò lè wó ó wà lè lajú rọ́mọdé mo bá àwọn èèyàn lẹ́ni tó máa ń ṣe ìdúpẹ́ ìjẹṣu ní mọ́ṣáláṣí sàwọn àfáà wá gbà yí pé ṣèbí ẹ̀mí wọn tó gbé òun ló jẹ́ ni wọ́n wá dúpẹ́ ṣé iṣu nìkan là ń dùn ẹ̀jẹ̀ ìsìn òun ló ti ẹ̀gbà wàhálà ju ṣù lọ kí ló ti wù wá kókò ńkọ́ àtàwọn oríṣiríṣi so ó ní ìkankan tó wà táàṣì mọ́ àti pé tó ṣàkìlárìfà ní pé mélòó lọ́dún àwa mùsùlùmí méjì iléyà Suratul Qasas òun tún sọ̀rọ̀ Suratul Qasas Suratul 28 àyà 7 ni wọ́n ti tún sọ̀rọ̀ Mùsá ọ̀rọ̀ àpótí tà ń sọ lẹ́ẹ̀kan wà áìnà ilá Ummu Musa an àrùjẹ̀hìrì aránṣẹ́ sí ìyá Musa fún lọ́yàn wàídà sí ti àlè tó bá ti wá ń bẹ̀rù pa fa alìkíhì fìlìyàdù lọ́ọ̀dù sínú omi ayàtẹ̀ kan ẹ ló jẹ́ ká mọ̀ pé inú àsòkí ló gbé sí tó tó fi sínú omi wà láta kọ́ọ̀fì mọ́páyà wà láta àzánì mọ́sìbẹ̀rù mọ́bànújẹ́ mọ́fàáyà mọ́bẹ̀rù mọ́bànújẹ́ iná ọ̀dúhù ìlèkì wàjá ìlú òmìnà lèmọ̀sàlẹ̀ àádà padà òjíṣẹ́ ọlọ́run fàlùtàkọ́tọ̀ hu áàlù fèrè àwọ̀ wọ́n sì ní ṣèǹtàkọ́tọ̀ nígbà tó kí nìyẹn gbélé àwọn ará ilé fèrè àwọ̀ ẹgbẹ́ wọn ò dáàtọ̀ ẹnìkan tó ní àwọn ará ilé fèrè àwọ̀ wọn ló ṣe ìyàkú náà làwọn màdún wá wọ́n bá lè ọ̀tá wọn wàhálà náà kó lè dìbà ní jẹ́ fún wọn torí múlá náà ló padà destroy wọn nínú fèrè àwọn dájúdájú fìhàn wàhámánà àti àmánà wà jùlọ dàhùnmọ́ àtàwọn ọmọ ogun fìhàn àti àmánà kánú kọ́ pẹ̀yìn ẹlẹ́sẹ̀ ni wọ́n wàkọ́ láti múra átù fìhàn ìyàwó fìhàn wá sọ pé kúrọ̀tù ayé ní ń bí ojú kan leléyìí fún wà lákà àti fún ilẹ̀ sókè àìsẹ́jì àwọn ará alẹ́ ìpìlẹ̀ àwọn ẹ̀wọ̀n òdákọ̀ wọn áàlù àwọn olóbi látàkùtù mọ́pa ọmọ ìyẹ́ àṣà ayíyá ń fa àmẹ́ ó lè ṣe kó fún wa tàkídà ó àbí káàjọ pẹ̀ ká sọ́dọ̀ ọmọ wà ó ń láyá ṣe ọ̀rọ̀ fún òsì fúra mọ̀ pé ẹni tó pàwọn ọrùn tó déwù wà á bá àpò àádùrú nì mọ́sá fáàrì wà ọkàn ìyá mọ́sá wá pa ṣòfò ń ká dá látúgbòdì ní ì láwùlà àrùn bàtìná aláàkọ̀gbíà lítàkùnà nínú ìmọ̀mọ́ni ní ọkàn bí tó kàn wá láti ṣàlàyé to other you.